èèyàn mẹ́ta dèrò àhámọ́ lórílẹ̀‐èdè Benin lórí ẹ̀sùn pé wọ́n fẹ́ dìtẹ̀gbàjọba o èèyàn mẹ́ta ni a mọ̀ gbọ́ pé wọ́n má dèrò àtìmọ́lé lórílẹ̀‐èdè Benin lórí ẹ̀sùn wípé wọ́n fẹ́ dìtẹ̀gbàjọba ní orílẹ̀‐èdè náà gẹ́gẹ́ bí ìròyìn táwọn aláṣẹ orílẹ̀‐èdè náà fi síta gẹ́gẹ́ bó ṣe sọ o mínísítà eré ìdárayá tẹ́lẹ̀ rí Oswald Omki oníṣòwò àti ọ̀rẹ́ ààrẹ Patrice Talon Olivia Boko àti olórí àwọn ọmọ ogun kan lórílẹ̀‐èdè Benin làwọn èèyàn mẹ́ta náà tí wọ́n mọ̀ sọ pé wọ́n máa ń gbèrò láti dìtẹ̀gbà ìjọba ní ọjọ́ ẹtì Friday ọ̀sẹ̀ yìí olùpẹ̀jọ́ mọ̀ sọ pé ìjọba mọ̀ fọwọ́ òfin mú mínísítà tẹ́lẹ̀ rí nígbà tó ń gbé báàgì owó ńláńlá mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ fún olórí ọmọ ogun tí wọ́n jọ ń gbèrò láti dìtẹ̀gbàjọba o ṣùgbọ́n ní báyìí wọ́n á ní ọwọ́ ti ti àwọn mẹ́ta náà wọ́n ti ń káwọ́ pọ̀nyìn rojọ́ ní orílẹ̀-èdè Bìíní fún ẹ̀sùn pé wọ́n fẹ́ dìtẹ̀gbàjọba o. Àdúràgbà Olúwatóyìn lóníròyìn yìí ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wo Ẹ̀yà Yorùbá TV o.